jọsìn fún ọlọ́run ọba dẹ́dà tàpì ní àṣírkù fi ibadatillahi ta'ala àgbékalẹ̀ yìí tí wọ́n jẹ́ yíwa fún ti àkọ́kọ́ tí wọ́n gba ìsìláàmù jẹ́ mọ́ ẹni tó jẹ́ mùsùlùmí lọ́wọ́ tí ó fi di káfíìrì òun náà ni mímú orogún pẹ̀lú ọlọ́run ọba dẹ́dà níbi ìjọsìn lọ́kà soso níbi àwọn onírànà ìjọsìn eré ló ti ga jù nínú àwọn ìran tí wọ́n sọ́yẹ̀ di kèfèrí tí ẹmọ́ fi jáde kó nínú Islam èyí tó ga jù mẹ́rin ni àṣírkù fi ibadatillah òun náà ni mímọ́rò púpẹ̀lú ọlọ́run ọba níbi ìmọ́ sí jọsìn fún eléyìí wá pẹ́ka bákan náà òun sì ni ohun nímọ̀ nípa rẹ̀ tó ti bá ti pa jẹ́ mùsùlùmí bí àpẹẹrẹ tó wá fún wa òun náà ni bí an ya'buda ma'a òun náà ni kí ọmọ jọ́sì fọ́lọ̀ ọmọ máa sì nǹkan mí papọ̀ mọ́ ọlọ́run ọba dẹ́dà a rí pé ẹgbẹ́lẹ̀ ìmọ̀ ṣẹlẹ̀ sí lẹ́ntọ́ jẹ́ mùsùlùmí tọ́lọ́run jọ́sì fún ọlọ́run ọba ń pa mọ́ ọlọ́run ló fi jẹ́ pé ń tó jẹ́ lẹ́bọ̀ pọ́n mẹ́rẹ́ tẹ́lẹ̀ ẹ̀wùlẹ̀ ní sọ́pọ̀ òun jọ́sìn fún ọlọ́run ọba òun kẹ́ ń jọ́sìn fún nǹkan míì lẹ́yìn ọlọ́run ṣùgbọ́n tó jẹ́ mùsùlùmí òun láàmọ̀ rí àṣírkù fi ìbádẹ́tì láì òun ẹni pé kọ́mọ jọ́sìn fún ọlọ́run ọba yóò tó máa sì nǹkan míì papọ̀ mọ́ ọlọ́run ọba yóò mọ kírun yóò tún mọ bọ eégún yóò mọ kírun yóò tún mọ bọ ṣàngó yóò mọ kírun yóò tún mọ bọ òkè

aláwọ̀kọ́ nìyẹn àpẹẹrẹ ó wá ní àpẹẹrẹ ìfẹjọsìn fọ́lọ̀wọ̀n ọba kátùmọ̀ ìfẹjọsìn fún funka wọ́n lòun náà ni pé ka àyíyẹ́ ti bá gẹ́gẹ́ bí kéèyàn ọmọ ọpa ọba yiwa ni

àbáwa abdulrahman bin auf nígbà tí wọ́n síyàwó ànábì sọ fún wọn pé aulim wàlà òbí ṣáàtì pé pé àpèjẹ káwọn èèyàn lẹ́nu jọ pé o síyàwó ṣe wàlímà nìká kódà kọ́ jẹ́ pé pẹ̀lú òbúkọ ẹyọ kan lọ́pàá fáwọn èèyàn nítorí pé nínú táà torí ẹ̀ pẹran tá bá ìkú ọmọ jáde àátorí rẹ̀ sí kíni àátorí rẹ̀ pẹ́ran wọ́n ni kúlù mauludin eh, rahinatun àkíkọ́tì adíwú yàwó ma sàbí ẹ̀ kí ọmọ kọ̀ọ̀kan a mọ̀ dógò fún pẹ̀lú ẹran ẹran tí wọ́n bá pa fún ẹran àkíkọ́ rẹ̀ ó túnmọ̀ kó ti di mélòó ó ti di méjì wù wá jẹ àwọn òdí a ti mọ̀ pé àyè torí òkú bá ṣe kí ni bá torí ẹ̀fẹ́ran nígbàtà ìsì àwọn tí mọ́ pa díẹ̀ rà nà láti fi bọ́ tó kù wọ́n bá kú láwọn ẹlẹ́bọ ṣùgbọ́n ògbò náwó tó bá jẹ́ kọ́bá lẹ́tọ́ ní ẹ̀sìn àápẹran àníyàtà wọ́n ti pẹ́rẹ̀ yẹn àti ohun táadá orúkọ táadá tó ń bọ́lọ̀ sí ní èèwọ̀ ní ẹran tó bá pa tí wọ́n dárúkọ ara tí wọ́n sì pa ń torí ìtọ́ lọ́run àbí torí ìgbẹ́tọ́ lẹ́tọ̀ àìjẹ́ kí ni àìjẹ́ ó lè jẹ́ ẹran tó lẹ́tọ̀ wọ́n tó bá ti jẹ́ pé okùnfà tí ọ̀ lẹ́tọ̀ ni wọ́n torí ẹ̀ pa àní jẹ́ wa wípé ìjọsìn tọ́lọ́wọ́n bá wa ni a kọ́kọ́ rí àyà nínú sọ́tò bákọ́rọ̀ níbi tí ọlọ́wọ́n bá ti ní kánẹ́bí ó kéde fún gbogbo ẹ̀dá gbogbo àwọn tí mẹ́ngbà ní àtàwọn táàmọ́dé pé kúlì إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وعنا أول المسلمين بيوى النبي صفوا وفي إماتيومي إماسدوامي ونسكي أدبلوا منني أتكي طيرامي pé àbúdábò ní túnmọ̀ rẹ̀ pé lillahi rabbil alamin torí ọlọ́run ọba ọba gbogbo àgbáláyé nímọ̀ torí ẹ̀ sí kíni nímọ̀ torí ẹ̀ pẹran onímọ̀ pẹran fún orúkọ rẹ̀ nímọ̀ ọjá ti Allahumma hadha minka wa ilayk bismillah wallahu akbar ìlọ ń ṣe déédéé gbólóhùn bàtẹ́ ìyẹn ẹgbẹ́ wa bá kú pé inna lillahi wa inna ilayhi raji'un pé wọ́lọ́hùn ádá minka wa ilayhi ẹran yìí àtọ̀dọ̀ rẹ̀ mi wọ́lọ́dá ẹ̀dákọ́lọ́dá nípa tí ń pa náà ẹ̀mí rẹ̀ tí ó padà àtàníyànjọ títí tó dá mọ̀ pé ogbó ẹran tá a pa èyí tá a jẹ èyí tó kú fúra ẹ̀ náà ẹ̀mí wọn ní oko jọ tó bá jẹ́ gbé nàìjíríàmà ṣùgbọ́n kí nìdájọ́ ti wọn ọlọ́wọ́ sọ fún wọn pé gbogbo ọkọ̀ di yẹ̀fẹ̀ bó ti wá ń parí sọ́ọ̀tù nábàáyì lẹ́yìn ìgbà tí ìdájọ́ bá wá láàrin wọn eléyìí ń júwe fún wa bákan náà náà sọ́ọ̀tù káwùsàr tọ́lọ̀ tó inna sọ̀láti wà núfùkì àrífẹ́ ọ̀sẹ̀lẹ́lẹ́ fàṣọ́lìlẹ̀ rọ́bìk wọ́n ni àr pẹ́tù ọ̀pẹ́ sọ́lìlẹ̀ rọ́bìk wọ́n ni àr lè rọ́bìk inna sọ̀láti wà núfùkì wà máa yáyà wà máa ti lìlá ìrọ́bìl alamin lè rọ́bìk àrífẹ́ bẹ láàrin àwọn àyàtul Qur'aniyya eléyìí já nẹ́bí sallallahu alaihi wa búra fọ́lọ́wọ́n ọba rẹ̀ ìtumọ̀ ń júwe pé ìpẹran ìbádà ní fọ́lọ́wọ́n ọba Ọtụtụ tí ọgbà fi ṣe ìpẹran fún nǹkan mi lẹ́yìn ọlọ́jọ́ ọ̀bọ̀ túnmọ̀ pé jọ́sì nka fún nǹkan mi ni fi ọba wa

yálà ọ̀rá àbọ̀ pààrẹ̀ ni pẹ́pẹ́ torí ti ẹ̀wọ́ ló tẹ́ sábàbí nǹkan yẹn o ti mọ́rú pẹ̀lú ọlọ́run ọba ọ̀ ń paléyá o ti pẹ̀rẹ̀ fún kíni pẹ̀rẹ̀ fóòsà ó túmọ̀ pé o ti ṣe mẹ́ o ti ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba o ti jọ́ o tún ti jọ́sìn fún nǹkan míì fún ifá pẹ̀lú pípa ewúrẹ́ àbí pípa ẹlẹ́dẹ̀ fún àwọn èèyàn ń pa ẹran fún àwọn oògùn tí wọ́n lọ ń ṣe àwọn tó lọ ń pe tó ń pè ní oṣólẹ̀ wọ́n lè pe oṣólẹ̀ gbóná àbí oṣólẹ̀ tútù wọ́n lè fáwọn gúnṣẹ̀ kẹ fún wọ́n wà pé àgùntàn ní ohun tí ọmọ ọgbà ní gbogbo oṣooṣù àbọ́sí ọ̀sẹ̀ àbí ní gbogbo ọdún kódà wọ́n lè sọ fún pé tó bá pa àgùntàn yẹn lẹ́yìn púpọ̀ wọn bọ̀ jẹ́ bí àtàwọn ẹbí rẹ̀ wọ́n lè mọ́kọ́ da ẹ̀jẹ̀ rẹ̀ sí ìyẹ́kẹ̀ ṣùgbọ́n ohun táwọn ṣẹ́ fún wọn òun lọ́mọ torí rẹ̀ pa ẹran tí ọmọ gbà ní àgùntàn ọmọ wá fi àgùntàn yẹn ti tààrà táwọn èèyàn mọ̀ jẹ́ ìbúlẹ̀ lórí ọ̀sẹ̀ ṣùgbọ́n kí ni tó ibi sí èsì àti wọn pa ẹran yẹn kìíní fún ọlọ́wọ́ ó sì lè jẹ́ àwọn ọ̀sẹ̀ tí wọ́n ń wọ́n pe ọmọ ta ẹ̀jẹ̀ adìẹ sí àbí ẹ̀jẹ̀ àgùntàn àbí ẹ̀jẹ̀ ewúrẹ́ wọ́n lè sọ kọ́lọ̀ fún àbí kó yọmọ pa ẹlẹ́dẹ̀ fún ní gbogbo ọdọọdún kọ̀ọ̀kan yọmọ ta ẹ̀jẹ̀ sí àyè kan wọ́n lè rí nǹkan mọ́lẹ̀ fẹ́ kódà ta ó ṣeni láàánú àti rí àwọn tí wọn mú ní nàìjíríà wà yìí náà torí kí wọn fẹ́ dá sàlátù lẹ̀ fún pé ìkójọ èṣù náà ìkójọ bídà tí wọ́n sì lọ rí ẹlẹ́dẹ̀ mọ́lẹ̀ nínú mọ́sálásí láti fi ṣe awọ́rò fáwọn fẹ́ mọ́ fi sẹ́rí èrò wá tí ààyè ibi tí àwọn ṣe kíni tí wọ́n ṣàkójọ wọn àwọn eléyìí pọ̀ kódà lọ́dọ̀ àwọn tó ń pẹ́ra wọn ní mùsùlùmí tó jẹ́ pé oúnjẹ tí wọ́n ń ṣe ti bà ìsìláàmù wọn jẹ́ wọ́n ó dìde láàrin ẹlẹ́gbọ́n lọ́jọ́ ògùn dàlìkìyàmà ni ibùsọ́lì kẹrẹ wọn fẹ́rí sí

síwájú òsà yẹn kódà kọjẹ́ pẹ̀lú eṣinṣin ẹni yìí ti pa eṣinṣin fóòsà kó lè rọ́nà kọjá àníbìsì ni ó tara rẹ̀ dára bí èèyàn náà tó ti yẹ pé wọ́n fọ́ọ̀sì rẹ̀ ni níbẹ̀ yẹn kó tó padà di pé ọlọ́run padà sọ àdìsí fún pé hadithi yóò ti yá ọ̀tọ́jú àwọn onímímọ̀ láàrin wa ní pé ìparẹ́ fún nǹkan mí lẹ́yìn ọlọ́run bọ́yá ó ń dè kan ìkọ́pá kan wọ́n sí fún adùn pé ẹbọ náà nìkọ́pá àrìmọ́lẹ̀ àsokọ́ tó bá ti níkọ́ pẹ̀rẹ̀ fún kódà ó lè jẹ́ àgbò kan lọ bá dùn pé ọ́nà sí bí oru yẹn pé adìẹ ni ọgbẹ́kú o ti pẹ̀rẹ̀ fún nǹkan mí lẹ́yìn ọlọ́run ti wọ́n lè kọ́kọ́ fi ra ara rẹ̀ kódà àwọn èèyàn burú débi pé wọ́n dà ní ẹ̀sí bí ewúrẹ́ wọ́n sì so mọ́lẹ̀ wọ́n sì mẹ̀ka sí pétọ̀ ẹ̀rìn yìí ìyá ni okùn ó ẹ̀sì bá okùn lásẹ̀tẹ̀ ní bá ewúrẹ́ ń dẹ̀mọ́ tó wù ní pásìlì kankan omi wọ́n lè pé yọ́ rágùn kẹ̀ ṣùgbọ́n nǹkan nú rẹ̀ sàfẹ́ ìdẹ́lá òjò náà àwọn ọmọ tó máa ń tẹ̀lé owó náà kúrò náà ti ń pẹ̀lẹ̀ mùsùlùmí àwọn ọjà gbogbo eléyìí pátá táwọn èèyàn ń dánwò yìí ìmórogún pẹ̀lú ọlọ́sí ẹ̀bá kú sórí ibẹ̀ yóò gbèrè sínú náà nkankan fún nkankan míì lẹ́yìn ọlọ́run ọba dẹ́dà nínú ọ̀nà táwọn èèyàn ń gbà fún pẹ̀lú ọlọ́run aláàjì ti ń pa iléyá títún pẹ̀rẹ̀ eégún ń pa bìbóòsà ń pẹ̀rẹ̀ fún bi ń pa díẹ̀ gbogbo àwọn nǹkan ń ṣe yẹn so ó ti ṣe kí ti ń pa ìjọsìn fọ́lọ́run papọ̀ mọ́ ìjọsìn fún kíni fún nǹkan mi ní ojúkọ̀nà ti azabuhu lẹ́rọ ìrìlá ìpẹran fún nǹkan mi lẹ́yìn ọlọ́run bá dẹ́dà ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀nà táwọn gbà burú pẹ̀lú ọlọ́run ọba òun náà ni pé èèyàn ọmọ ṣèlérí fún nǹkan ìjẹ́jẹ́ fún nǹkan ẹ̀mí lẹ́yìn ọlọ́run ọba pé tọba ṣe báyìí fún mi ń ṣe báyìí fún ọ ìpìlẹ̀ anádùrù ìṣèlérí ìjẹ́jẹ́ ìpìlẹ̀ rẹ̀ nínú ẹ̀sìn ohun tẹ́sìn ọ̀fẹ́ ni gbọ́dẹ̀ bá ti lọ jẹ́jẹ́ tó ṣèlérí fọ́lọ́ ó ti dọ̀rọ̀ èèyàn ṣùgbọ́n ẹ̀sìn ọ̀fẹ́ ká ṣe ni káàmọ̀ ọdẹ ìfẹ́ ọlọ́sọ béèrè fún mi lọ́mọ ìṣe báyìí fọ ọlọ́run ò bí wá nípìnlẹ̀ kódà níbi sọ pé ọlọ́run kẹ́ wọ́n fi mú ìtẹ́jà lọ́wọ́ àrùn ó túnmọ̀ pé ẹni tó bá jẹ́kọ́ bá má lára tí mọ́ sábà ṣe lérí sí fún àpé ìjẹ àrùn bẹ lára rẹ̀ gẹ́gẹ́ bó ṣe lẹ́nu àdíjà níbi pé iṣẹ́ mọ́ mú ìtẹ́jà látọ̀dọ̀ àrùn sáfẹ́ tó lawọ́ tẹ́lẹ̀ tí mọ́ tọrẹ kí ni wọ́n ṣèjọsìn fọ́lọ́ bó ṣe tọ́ ọ̀sẹ̀ ní bùkátà sí pé

وإما كفور قل إنا أعتدنا للكافرين سلاسل وأغلالا وسعيرا أو أن إن الأبرار يشربون من كاش كان مزاجها كافور أو أن عينا يشرب بها عباد الله يفجرونها آه تفجيرا أو أن يوفون بالنذر مثال الله àwọn tí ó mú nínú omi àmúsẹ̀mí yẹn àwọn làwọn tó jẹ́ pé bọ́bá ti ẹ̀ jẹ́ pé wọn ọ̀tẹ̀ lépa ní bùkátà sí ká mọ́ ṣe ìjẹ́jẹ̀ fún ọlọ́run tó bá ti báyìí fún mi ń pẹran fún ọ tó bá ti báyìí fún mi ń gbàwẹ̀ fún ọ ṣùgbọ́n tó bẹ́ẹ̀ ti lọ wí látara àìbáralẹ̀ tó àbí bó ṣe wù àwọn tó tó bẹ́ẹ̀ ti lọ wí wọ́n mọ̀ pé ẹ̀jẹ̀ wọn ní fọ́lọ́wọ́ ọba dẹ́dà bákan náà wáyà kọ̀ọ̀kú ويطعمون الطعام على عربه مسكينا ويتيما وأسيرا بموضوع مواسينا لازم يقول إتعاب من رجل وجه الله تربوا بها مصارا تاني تاو ينسي ìsáwọn èèyàn ló ń jẹ ẹbọ ń bẹ nù fún èèyàn ló ń jẹ ẹn tó bá rìn àbí tó mọ àwọn ẹbọ ọnú Yorùbá tó jẹ mọ́ bí kí wọ́n ń sàwúre bí kí wọ́n ń sẹ́só

àwọn sàárà yẹn ti sàárà àtọ́lọ́run ìtààmù yẹn ṣe ìtààmù olùwọ́dí ìlà bí ọjọ́ kó kiri láti fi ṣe ìwà nǹkan lọ́dọ̀ èsù náà nírú bẹ́ẹ̀ ní Yorùbá lẹ́bù lọ́la tó bá jáwọn aláwo àìkọ́ ní mọ́pá wọn ti sàárà kódà wọ́n kó bá wa títí débi kóhun tá jẹ́gẹ̀ wọ́n jọ wọ́n nígbà kan èló lẹ́fẹ́ mọ̀lú ṣùgbọ́n tó bá ti jẹ́ pàwọn tó bá ń nílé àwọn tó ń wo sẹ́ pàápàá jùlọ àwọn tó ń wo yèpẹ̀ àwọn tó láwọn ọmọ tẹkíní ẹ̀ àwọn ọmọ gba ẹsẹ̀ mọ̀lú jù tọ́bá ti rẹ̀ nǹkan tó lọ́nà ẹ̀dí ikun wọ́n wá sọmọ̀ pé wọ́n pé sọmọ̀ pé bí báyọ̀ sí kí ọ́nà òdí tó ẹsẹ̀ ni mọ̀lú mọ́ fi ọ padà di pé ńgbà kẹ́lẹ́ mi mọ́ ra àwọn ọkọ̀ ọ̀gbà wájú ẹ̀dí wọn pé à ẹsẹ̀ mọ̀lú ó ti láti wọ́n báyìí à ìbẹ̀ fẹ́ lò èmi ẹ̀sà àfà àti nílò fẹ́ lò nìkan wọn jẹ́ ó di ojú òṣè tọ́ tó láwọn tí ń wọlé àwọn tí ń tẹ fá àwọn tí ń tẹ yèpẹ̀ so a rí pé àwọn tó bá ti nẹ́dọ̀ wọn rí wọ́n ti da fún wọn rí tọ̀ bá ní sàbòsí ẹsẹ̀ mọ̀lú ó láwọn lè kọ́ ra mẹ́rìndínlógún tó bá jẹ́ pé torí pé mọ̀lú gbígbó wá há òun tí mọ́ fi ẹgbẹ́jà sáwàdà ẹgbọ́ táwọn yóò torí ẹ̀wọ́ nínú sáàsọ̀ yìí ọlọ́mọjà wọná tó wájẹ́ tó mọ̀ lú lọ́lá pé gbogbo ilẹ̀ òkó tí tó mọ́ lágbó fúnra rẹ̀ pípàlẹ̀ tó mọ̀ lú ẹgbẹ́ òdí ọlú ọ̀lágbó táyà tractor rẹ̀ báwọn mọ́ rà àti táyà ọkọ̀ yìfẹ̀ tipa torí pé nù ní ńlànà jù tipa ńlànà jù mọ̀ lú lọ ẹ̀rọ pé wọ́n dá táyà tipa fún wọn àbí àbí so látàrí báyìí ní pé ká sọ́ra ló fi jẹ́ pé mùsùlùmí islam ẹnìkèé dá sàárà fún yẹn ọkẹ́ wò pé ẹra wàrà funfun méje ẹ̀wọ́ ẹrẹ iye báyìí ti mọ̀ pé tí ọlọ ní oko òparun inú ẹbọ ní tí ọlọ àìwá jẹ́jẹ́ níta tí lọ nìyẹn pé pé òun tọrọ ọmọ lọ́ntọ́lọ tí òwúsá ọlọ́run ti ṣe òun wá dúpẹ́ fún sí òwúsá òun jẹ́jẹ́ báyìí àbíkọ̀ sẹ́lẹ̀ ní lẹ́pẹ́tẹ́ ipé kí ẹ̀jẹ́ tó jẹ́ bàbá máa ẹ̀jẹ́ tí mo jẹ́ lọ́ntọ́lọ ni mo wá mú sẹ̀ yí o nígbàtà wọ́n dẹ́fẹ́ mẹ́lẹ̀ jẹ́ dáadí ìgbọ́n àánẹ̀ mọ́ lọ àwọn olúrí tó kápọ́ mọ́ wá jẹ́jẹ́ pé ẹ̀jẹ́ tí mo jẹ́ lọ́dún tó lọ tí ó tí ń wọ́ mọ́ níbi sàárè bàbá báyìí ni sáàmù pé ẹ bọ́lá wọ́n ní ìrúnmẹ́sì ń gbà yìí ìjẹ́jẹ́kú ṣéwù kan ìjẹ́jẹ́kú ẹ̀ntọ́pẹ̀ wò lè kan fún bí ní fún èèyàn ní gbogbo eléyìí ẹbọ tí èèyàn bá fẹ́ tí èèyàn bá kú lórí ibẹ̀ èyí ó gbèrè sínú náà anádúrú lẹ́wọ́ ìrìnlá ìṣèlérí fún kàmí lẹ́yìn ọlọ́run kò sọ pé lérí ní ìwọ́n tọba lọ ṣe ìlérí fún kàmí lẹ́yìn ọlọ́run tọba gbọ́wà àdíyàn ò ní mú fẹ́ ọba ti gbọ́wà àti pé ọ̀dá àìmúfẹ́ ń gbọ́mọ tí á ti àníbi sọ fún apẹ́ni yóò tó bá ṣe lérí lórí nǹkan tó jẹ́ ẹ̀ṣẹ̀ ó jẹ́ ibi kọ́ pàákì kọ́ mọ́ mú ṣẹ̀ yẹn ìbẹ̀lọ̀ mẹ́wà ewu àwọn ojú ajẹ́jẹ́ yìí ń kọ́ tí ò ní wọn kò ní wọn tó bá di bọ́lọ̀ wọn bá dúró ọ̀hún tá tẹ́bi sọ fún wa nìyẹn ìrànlẹ́ kejì nínú ọ̀nà táwọn ọmọ gbà ìtìjọsìn fọ́lọ́ táwọn dá ọmọ nǹkan mi aláwọ̀kọ́ ni àbúdábù olèwọ́ ìrìlá àmúnádùrù olèwọ́ ìrìlá ìpẹran fún nǹkan mi lẹ́yìn ọlọ́run ọba ẹlẹ́ẹ̀kẹta nínú àṣírkù fi ibadatillahi òun náà ni aw yasjuda li ghayrillah bẹ́ẹ̀ ní kéyàn forí balẹ̀ fún nǹkan rí lẹ́yìn ìjọsìn fún nǹkan yẹn tó bí á sì yẹn sí ọmọ jẹ́ ọmọ wà mú láti pé torí pé níbi masala yẹn àwọn onímọ̀ lórí tàhíyà ibi ń kíyàn ni só túnmọ̀ pé ẹniyàn ti ṣe ṣírkù sàparí náà fọ́dá wọn ló ṣe ṣírkù náà ni tó ní pé ohun tó bá jẹ́ ẹbọ ìmọ́rún pẹ̀lú ọlọ́run ọba ọlọ́run ò ti ṣàwàdà ọ̀hàn láwọ̀ àwọn kan rí pé kí wọ́n ṣe ó ti wà nínú ìtọ́tọ́lọ̀ legislate fún àwọn màláíkà rí pé kí wọ́n fi kí ànẹ́bì Ádámù wípé ọmọ orúkọ ọlọ́run ọba àtàwọn orúkọ nǹkan nígbẹ́ tọ́lọ́run ọba ní tó bí ní béèrè tọ́lọ́run ọba ní àwọn bí Ádámù ọ̀kọ́lá àmbìhú ní bí asmáì àrùlọ́ ìkúntò sọ́ọ̀lì kí fọ́tàlọ́kọ́ ثم عرضه على الملائكة وقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين sàkóńgbà tó mọ̀ ọlọ́run sọ pé ọlọ́run ni awọ́kọ̀ mọ̀lẹ́kà láti sọ pé ó sújù dú lè Adam ẹ forí balẹ̀ fún Adam níjọ́ yẹn lóhùn wọ́n forí balẹ̀ fún Adam sùjúdù tàhíyà bí kí wọ́n sọ pé àwọn títẹ̀ ọkọ̀ fún wa pé ọya ẹ pàtẹ́wọ́ fún kí wọ́n fi kí wọ́n fi gbóṣùbà fún pé bákanáà láyà Ànábì wa Yusuf kìí fẹ́ wọ̀ ní láti ṣe bẹ́ẹ̀ kó wọ́n forí balẹ̀ fi kíra wọn tó wà tó ti fi ló òfin ẹ̀sìn ìsìláàmù tó pé yẹnyẹ tẹ̀kọ́ ìsìláàmù ń bọ̀ alákọ̀dà àwọn Ànábì ọlọ́run ọba yẹn níwọ̀nba ìwọ̀nba tágbára wọn ṣe kí ni tó pé ló fi jẹ́ká mọ́ sọ fún wa pé àdísì mú ní alìsìláàmù wá ní sígà màjòhùn torí pé kìí sẹ́pà Ànábì ló kọ́kọ́ mú ìsìláàmù wá ṣùgbọ́n complete message of Islam ẹni tó mú wá òun lànà sallallahu alaihi wasallam a rí pé ó ní innama bu'ithtu li utammim makarimal akhlaq ó tó káwọn wá alákọ̀ọ́lé tí wọ́n pàlejò mọ́ra ọ̀gá ni kéèyàn jẹ́ onítìjú ànábì Mùsá ọ̀gá ni kéèyàn jẹ́ akin ànábì Mùsá ọ̀gá ni tẹ́ọ̀kọ́rà àtijú ni òfin wọ́n wẹ̀ níbi táwọn èèyàn mọ́ rí òhò rẹ̀ tó bí tí gbe fi gbé aṣọ rẹ̀ ànẹ́bí wa Ìsá onítìjú èèyàn ni gbogbo àwọn ànẹ́bí ọlọ́run ni wọ́n wọ́n èé tẹ́jú bọ́jà ń bá àwọn èèyàn torí pé ìwà bá tí wọ́n pé ìwà lẹ̀sìn ẹ̀sìn náà ni ìwà wà láàrẹ àwọn ànẹ́bí ọlọ́run náà wà lórí ìwà dáadáa gbọ́ lọ́gàjù ló tí ló jẹ́ kí wọ́n kí sókè wà nẹ́bì ìyàwó àìsà ti kílẹ̀ ní pé hulkuhu al-Qur'an eléyìí níwà ń tọ́ka pé anẹ́bì wọ sallallahu alaihi wasallam nínú sáré ìlú wa fún wa ní pé èèwọ̀ ní ká mọ ọ̀tẹ̀ kí ara wa torí pé al sùjúdù lòun náà ń jẹ́ orí tíra mẹ́ta wàhálà àwọn akéwúdayérú lẹ́nu tó ń kóhun táwọn fẹ́ ni pé wọ́n fẹ́ kí ìyá àwọn àjàbá àwọn ẹ̀kọ́ mọ kúnlẹ̀ fáwọn wọ́n ti fẹ́ sọ́ra wọn dòòsà àti pé ìṣe bẹ́ẹ̀ ó lè padà súnyàn láti ní pé ibi ń kí ni láníyàn ẹ̀kọ́ ìsìn kọ́ padà ni pé ìforíbalẹ̀ fún nǹkan ní lẹ́yìn ọlọ́run láti fi ṣèjọsìn fún ìmúrojú pẹ̀lú ọlọ́run ọba ni torí pé àfẹ́ pé ẹtì ẹ̀mọ́ forí balẹ̀ kọ́dà wọ́n fẹ́ kí kíra bá fẹ́ kíra wa ọlọ́run láàrẹ̀ tí kókó aláìsọ́ tẹ bá fẹ́ kíra yín ẹ̀sẹ̀ kí ni forí balẹ̀ fún ara yín torí pé nígbà tó fẹ́ sọ fún wa pé ẹmọ forí balẹ̀ fún òṣùpá in kuntum iyyahu ta'budun ọ̀sọ́kọ́ wasjudu lillahi wan nabiyyin ara rẹ̀ kẹ́lọ́ sọ pé ẹmọ forí balẹ̀ fún ìsájídà ti tẹ̀mí àti sájídà àtògiri ara tó bá jẹ́ pé lóòótọ́ lẹ́bà ń jọ́sìn fún ó túnmọ̀ pé ààrẹ tí àtẹ́ pé tẹ́ẹ̀bá ń kíra yìí nìkẹ́lẹ̀ lè ṣe bẹ́ẹ̀ torí pé ànẹ́bì kọ̀ fáwọn sọ̀hábà ọkọ̀ báwọn nǹkan mí náà ikú ẹmọ́ sí fún mi a sì ní mọ̀yàn nẹ́bì ju àwọn tó bá nẹ́bì lò gbà lọ sáwà lè ní ìtọ́jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọ́n náà ń ṣe I love Muhammad challenge ẹwà ń gbé fọ́tò ara yìí sí rẹ̀ ń fẹ́ yìí fọ́tò tó yàrí gẹ́gẹ́ fọ́ ọ̀lọ́pọ̀ ànẹ́bì mùsùlùmí olùfàtọ̀gbálẹ̀ ẹni tí ń fárúgbọ̀n kò lè wọ́sọ bí ànẹ́bì ọwá ní wọ́n lọ́pọ̀ ànẹ́bì A, fatimọ̀ a pé ìnífẹ́ ànẹ́bì kìí ti kó lọ́rọ̀ ẹ̀nu lásán ise wa lásán gan yọmọ sí kíni yọmọ yóò fẹ́lẹ̀ ìṣe kíni ọlọ́pàá ànẹ́bì sallallahu alaihi wasallam ẹ̀gbá ànẹ́bì ga ninu oro yín ninu ìṣe yín katakara yín gbogbo gbèsè ayé yín ẹ nso lenu sọ lẹ́nu lásán ẹ̀yin lọ́ọ̀fù Ànábì sallallahu alaihi wasallam ẹ̀tọ́ ti ẹ̀wà gbà nẹ́bí

mọ̀hálà akọ́yẹ àti sọ̀yúdí ni wọ́n ṣe jàlálù dínì wọ́n sọ jàlá láìní tafsiri jàlá láìní tó wọ́n padà ṣiṣẹ́ lórí òun náà ọ wà nínú tafsiri yẹn gbàtí ń sàlàyé àdísì pé ọlọ́run ọba ní káwọn ẹlẹ́kọ̀ọ́ foríbalẹ̀ fún ádámà ọ wá gbé wá nínú rẹ̀ wípé ṣùgbọ́n èèwọ̀ ni fún àlìhùmà nẹ́bí o wípé torí nígbà tánẹ́bí ádámù tọ́lọ́wọ́ ọba ní kí kánẹ́bí ọkọ̀ sálámọ̀ sáwọn ọlọ́run sọ fún pé ìkíkí ti yín nìyí àtiwọ́ àtàwọn àrọ́mọdọ́mọ rẹ pé èèwọ̀ ni ìmọ̀ forí balẹ̀ kíra ẹni nínú ẹ̀sìn Islam ọlọ́run ti fi sálámù rọ́pò rẹ̀ ọ wà nínú tíra yìí kásìlọ̀ wo tíra àti àfáwà almaliki àfáwà eh, alkurtubi wọ́n gbé wá ní ọ́ndà ayà yẹn náà wípé ẹ̀ ní rí ẹnìkan pé àyàfi onísúúfí kéte mọ́sọ́lẹ́ ipé àyàfi onísúúfí níbẹ̀nù tafsiri al-Qurtubi ipé àyàfi onísúúfí torí kí wọ́n fẹ́rẹ̀ fún mọ̀ múra wọn ní ẹrú bọ́ọ̀ tí pàápàá ti kọ́ sínú rẹ̀ nìyẹn kọ́dọ̀ tó kù jù mí ṣe sọ ìlọ àwọn táà ń sọ yéé sàfà tó wá ní ọmọ ọgbọ̀n ọdún wọ́n ti kú nísìnyí bí bàbá ẹ̀rọ yìí abẹ́rù nígbà ọ̀támọ́dé ájìdì àfọ́dún kámọ́gbà sábà búra wa ni so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn tẹ́ra pọ̀ lórí àwọn nǹkan yìí kí wá wàhálà wa gbogbo ìta tó wà ń sọ fún wa yìí kò sí ládà kan tí ń bẹ́ ń bẹ́ ìtọ́ bá kúnlẹ̀ fún yẹn ládà báyìí lọ́gbà ń bẹ́ kí èso tó ń pè ní gbẹ̀ràga ni kọ́mọ́ sí kódà tẹ́ra ọ̀kan náà wà fún àlẹ́ Yorùbá tí wọ́n gbìyànjú Sheikh Adam Abdullahi ni lórí wíṣẹ́ yẹn bá gbé irú tíra alìsílámù àtàkọ́lé jàhìlíyà tó bá bí ń sẹ̀rí a rí pé níwájú àbátọ́lọ̀ ọ̀rọ̀ ni ọtọ́lọ̀ tànákùrù sọ wọ ọ̀rọ̀ wọn níwájú ipé ṣùgbọ́n tó bá jẹ́ pé kìíní kan ṣùgbọ́n bí èyí tó kílíà dáadáa jẹ́ pé àti títẹ̀ ni o àti kúnlẹ̀ ni àti bọ̀bálẹ̀ ni e àdínú nẹ̀síhà níbẹ̀ wọ́n là mọ́lẹ̀ pọ̀nbẹ̀lẹ̀ tó ń kílíà kí wọ́n lọ takora wọn níwájú nínú ọ̀rọ̀ wọn nínú àdínú nẹ̀síhà kọ̀sọ́rọ̀ tọ́lọ̀ tako ohun tó sọ níbẹ̀rẹ̀ níbi bí ti wẹ́yà kọ́ ní já tó padà inú ti ìlíyà ọ̀rọ̀ mi fara lọ tó yẹ kó fara fún wọn gbọ́ àbáyé ó dẹ̀ lómi lè pé ẹn bàbá sọ gbọ́n àbá ń ṣe wọ́n ń fún bàbá àwọn abẹ́rẹ́ kọ́ta táwọn fáwọn bá ṣe wà àti pọ́tì ọ̀dá tí máa ń ní kọ̀rọ̀ tó túnmọ̀ pọ́tì da ó dà rí àwọn táwọn sọ pé àtẹni wọ́n tẹ̀ fún àtẹni tó lè dọ́rùn kú báyìí wọ́n rojọ́ wájú ọlọ́run wọ́n ti ń tẹ̀ fún ọ, àwọn náà tún tẹ̀ fáwọn èèyàn àwọn bá wọn náà pàṣẹ ti wípé ajẹ́kùn owó kí mọ́ kó bá ní ọba ṣẹ́kùn mi ti ń kọ́ kébí lóò ṣẹ́kùn wọn ẹ̀kájọ orojọ́ níwájú ọlọ́run ọba ajẹ́kùn tó kàmá lè ṣe ni pé ha ha ha àwọn na bá ń ṣe àwọn bá sọ fún ti sáàbà bá ní sí ní ọ̀lá tó bá ń ṣe sínà sọ́ọ̀mù ọ̀sẹ̀ sínà torí pé ń bàtà àbá àti ń ṣe áti mọ̀kọ́ tí ò ní kan sí ní wẹ́n bẹ́ẹ̀ so látàrí bẹ́ẹ̀ ni pé ìforíbalẹ̀ fún nǹkan míì lẹ́yìn ọlọ́run ọba adẹ́dà yálà ìjẹ́ èèyàn látàrí tó kọ́ra tó bá jẹ́ kíkí èèwọ̀ ni àbí ó túnmọ̀ kó ní wọn àkámàlẹ́ ń tọ́ bá rí tó wọ̀n sákì gbọ́nì tí a ń kúnlẹ̀ kí náà pé mọ́mọ́ kúnlẹ̀ ní ó ní sọ pé ti di ẹlẹ́bọ ṣùgbọ́n tí ń ṣe nǹkan ìwọ̀ mọ̀rọ̀kọ́ yẹ wa ìdájọ́ yìí òun ló lékè jù torí kọ́ lóun ilẹ̀ tẹ́lẹ̀ pé ẹmọ́rogún pẹ̀lú mi ní ọkọ̀ gbà á ní kọ́ padà pé ìpadà gbà á mọ́ ní ìgbà kan torí pé àníbi tí yóò fún apẹ́ ọlọ́run ọba olówú ni nínú orú rẹ̀ ni pé àìsí wa dàwú láàṣẹ rí kàlàwú pé ń tọ́ bá tẹ bọ́ǹbà tiẹ̀ jẹ́ ń bá tẹ rẹ̀ jẹ́ ìníwò wàhálà rẹ̀ so eléyìí bẹ́ẹ̀ kámọ̀ foríbalẹ̀ fún nǹkan mi àti sọ fún wa àwọn tó ń foríbalẹ̀ fágbélébù mo tẹ́ yóò fi mọ̀ pé kódà gbèyàn nìkan sọ fún àwọn tó ń ṣe báyìí fágbélébù tí wọ́n fọwọ́ sí wọ́n ṣe kíní ebi wọ́n fi ń ṣe kíní wọ́n fi ń ṣe jọ́sìn fún so kámọ̀ kámọ̀ dán o kámọ̀ foríbalẹ̀ fún nǹkan mi lẹ́yìn ọlọ́run kódà àwọn tó ń jà àwọn ẹlẹ́bọ tó ń fẹ́ wà àwọn ilé awo wọn wọ́n fún ọ̀bọ̀rọ̀ nẹ̀rú wọ̀ alẹ́ ẹ̀kọ́ ni ẹ̀rì tó gbà tí wọ́n ṣe wọ́n gbàmù èdúró kí wọ́n ní ìfẹ́ ọ̀ní àìbẹ̀rẹ̀ kí wọ́n ní ìwọ́n wà fẹ́ kó sí so ó ní àwọn ilé aláwọ̀ wọ́n bẹ̀rẹ̀ wọlé kúrò ní wọ́n lè pẹ́yìn ni wọ́n ti kíni ni wọ́n fi wọlé kíkí ti mùsùlùmí kí ládáwà ń bẹ̀ tí ò sí pàtẹ́ ń fa àmọ́ra wa lọ́tí òdí dáwà alálẹ̀ òní kíni òun ni sálámọ̀ àwọn ìpele tọ́lọ́wọ́n tẹ̀sí pin fún wa láyàmọ́ tàbá gbé kíkì ní ìwọ́kùn lábẹ́ ṣe kọ̀ pọ́síbù á fèlì á takọ̀ àyà yìí á ti tẹ̀lọ́n ìbí sábà mọ́ mú wá fún wa pé ọlọ́run tó bá kí ọba kan kí wọn pẹ̀lú bó ṣe dájú kíkì yẹn lọ ọlọ́run òpá ìyàfẹ́ ọmọ rẹ tó bá rẹ bá kí ọba kan nìkan ní kọ mọ́ kí bó ṣe dájú bó ṣe kí ọ lọ àbí kò kí déédéé bó ṣe kí ọ àbí sábà pé kí kí sáà ni àbí ẹ bá ń kíra wa ni ọlọ́run ẹni yóò tó bá kí ọba kan kí ìfọ́ dájú bó ṣe kí ọ lọ àbí déédéé bó ṣe kí ọ mú tàbí mọ̀ kí ajẹ́ pé kíkí tí wọ́n mọ̀ jẹ́ ìjọsìn tọ́mọ̀ rẹ̀ bá kúnlẹ̀ kí ọ ti fẹ́ kí dáadáa tó fẹ́ tẹ̀láyà alùkùrán báwo ló ṣe tọ́bá wo pé eléyìí fẹ́ ga jù wọ́n fẹ́ sọ́tẹ̀ láyà pé kò ṣe déédéé rẹ̀ ṣe dé ju kí ẹ̀ lọ báwo ló ṣe kò kò bá làákà ìmú nẹ́sù láti lálàáfíà táwọn wàhálà onímọ̀ dé àárín àwùjọ wa ọmọ rẹ̀ lónìí assalamu alaikum dádì mi ọ̀nàfẹ́ wa alaikum salam wa rahmatullah assalamu alaikum wa rahmatullahi wa barakatuh assalamu alaikum wa rahmatullahi ọ̀nàfẹ́ wa alaikum salam wa rahmatullahi wa barakatuh ọmọ mi ọlá albarka fún mi lọ́wọ́ rẹ̀ ọtọ́ bá lọ sọ̀kọ́ òun ọ̀nẹ́wọ́ sí ọ mọ́tọ̀ sí kíni ọtọ́ bá lọ ẹ̀fẹ́ tí àtẹ̀fẹ́ tí ẹ yọ́tọ̀ rẹ̀ ẹkúnlẹ̀ ẹ̀fẹ́ kíra kò sí ládá no ládá bal al-ifm àbí so eléyàn bẹ́ ẹ̀dàkùn ọmọ bàbá ní يبي السجود pẹ̀tẹ̀ ni pé as-sujudu li ghayrillah shirk ìforíbalẹ̀ fún kẹmí lẹ́yìn ọlọ́run ẹ̀bọ́ ni mọ́ wá dáhùn yẹn lóhùn tó gbé àwọn analogy kẹ́mẹ́jọ́ mọ̀ pé wọ́n ní gbogbo oríkèríkè òótọ́ làwọn àdíṣí wá lórí bẹ́ẹ̀ àti àyà tí wọ́n tún wà ánàlì masajida lillah òun náà ara wọn àfáà tí wọ́n tú bẹ́ẹ̀ wọ́n wá pẹ́ tọ́rẹ́ pé torí pé àwọn oríkèríkè kò tẹ́bá lọ́bá ìyàwó yìí sùn sẹ̀yí dáwọ́ tẹ́lẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ sóhun kí ìyàwó rẹ̀ àbí kòkò nú mi irú ẹni bá ń sọ lọ́rọ̀ yẹn sóhun kí ìyàwó rẹ̀ ọ̀dà kan bá ń dáwọ́ kà mọ́ kí wọ́n dọ̀bálẹ̀ kí yára ọmọ rẹ̀ yára ìkúnlẹ̀ orí ìkúnlẹ̀ o yára bíbí ọ̀ọ̀ máa kúnlẹ̀ kí yára kò lè sórí rẹ̀ ah, ah, ah. ọmọbọ̀lélẹ́yò ayẹ́kọ̀ọ́ ọmọ tó bá sọ yára tí wájú bẹ́ẹ̀ sí ìyá rẹ̀ láàmọ́ bẹ kó bí lákùn rẹ̀ tó ní pé ìyá rẹ̀ ìgbàtọ́ bí ọwọ́ lákùn rẹ̀ ní òun lákùn rẹ̀ nígbàtọ́ sí ìyá rẹ̀ ní wípé torí pé ìyá lákàyàn ṣètọ́ ni wọ́n dí ojú ìfẹ́ lákàí wọn kò ní jẹ́ kún orí mẹ́rí òdì kejì ìfẹ́ bí bàjẹ́ rẹ̀ bí ọmọ kúnlẹ̀ ni ọmọ á fi kúnlẹ̀ kí títí wọ́n fi kú yes ìyá tí wọ́n so kọ́ tọ́fẹ́ bí mọ́tọ́ kún ọsọ ni báwo lọmọ ló ti mọ kí àti ẹ̀ tọ́bá jẹ́ pé ọ̀nà tábá gbà wáyé ni ó ju ọ̀nà táwọn fi kíyà wa tẹ́bá lọ́ba tó dá wọ́n lọ kí fún ọlọ́run pé àwọn ọmọ wa afẹ́ bèèrè wọ̀ kò tí ìdáyà wa kò tí ìdáwà bá wa tó ní sọ fún ọkọ̀ dọ̀ ọ̀rọ̀ bùkà allá tààbùdù ilẹ̀ ìyáhù kódà nẹ́bí ò tí wáyé tálùkùránì ti mẹ́ anẹ́bí sallallahu alaihi wasallam ọlọ́run ò tí ìdá nẹ́bí tálùkùránì ti mẹ́ ولا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما قد قد يبو انتو كني وان جاء جاك على ان تشرك بما ليس لك به علم فلا تطيعهما وصائبهما في دنيا معروفه فهو يلي بني تلو بولو ني باو واكون رسدا ولا بيون níbi tá a ti lọ ní kí ni àṣùjúdù lọ́gọ́ ìrìnlá àmọ́ bá lò pẹ̀lú òfin ọlọ́run ọba eléyìí ni ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n fi ní jọsí fún nǹkan mí lẹ́yìn ọlọ́run ká má forí balẹ̀ fún nǹkan mí lẹ́yìn kíni lẹ́yìn ọlọ́run ẹlẹ́ẹ̀kẹrin ó ní a ó yẹ sẹ̀rí ìṣubí wáyé ìlà àbí kéèyàn ọmọ wá ìgbàlà pẹ̀lú nǹkan mí tó jẹ́ pé ẹ̀mí rẹ̀ ni pé tó má fẹ́ sa ọlọ́dà òkígbé ìkọ́pá tó fi kápá ni ó gbà ọ́ lẹ̀ níbi ìsáàdá o ti ní gáúsù mi ìkọ́pá rẹ̀ ni gáúsù rẹ̀ lẹ́yìn kíni lẹ́yìn ọlọ́wọ́ ọba ya biyasal mustaghizin inú orúkọ ọlọ́wọ́ ọba ni biyasal mustaghizin o ti gbé orúkọ yẹn fún pé gbanigbani nígbà tó wá fẹ́ sáàyàn ládàá tí ò ní jẹ́ káàdà ọ̀rìn àbí tí ó jọ bọ́ lọ́wọ́ wọn làgbéró tó so kọ́ o wọ́n tó sọ àsopọ̀ kó lè ọmọ wòye lọ́bàdé kọ́ mọ́ gbálẹ̀ ó ti yé gáúsù rẹ níbi ibùsù ìdáàbòbò dúkìá rẹ òun ní kíni ọlọ́pọ̀ tó so òyà kó ọmọ pàdé olè ó ti gbé gáúsù ó ti gbé fún kíni òyà pé ẹni tó wọn iwọ tí wọ́n fúnlò pé tó bá ti kò ògùn tó ń jẹ ti gbé gáúsù fún torí pé àjàgà ẹtí mọ́ lani nínú àjàgà òun lọba kí ni ọba adẹ́dà eléyàn lókùnrin ọkọ̀ ogbó àjára àgbérò àdìmọ́ra àbàntẹ́ni oyó tó lè dìmọ́ra àbùsárí ẹlẹ́gbọ́niọ́ torí pé ó ti mú ó ti ń wá ìgbàlà lọ́ọ̀dọ̀ nǹkan míì yàtọ̀ sọ́lọ̀ ọba adẹ́dà káwà padà sọ́dọ̀ ìtọ́gbà tí wọ́n láwùjọ wa àwọn ẹti mú àwọn èèyàn ní gáúsù ẹjẹ́ wo Ibrahim Niyas kódẹ̀ ẹni yìí kọ́ nínú tíra rẹ̀ torí pé ńgbà tó ń pè ní gáúsù gẹ àwọn èèyàn takò náà tó náà ọjọ́ ṣe túrùkù ọjọ́ ọ̀nà fi wọn ọwá sọ ọ̀rọ̀ rẹ̀ òun kẹ́bọ̀ kó sí ṣùgbọ́n ọ̀rọ̀ yìí mú kí tó sọ ó lóòótọ́

níjọ́ náà lọ́wọ́ tó gbógun ti pé lọ́tọ́ ń kí ọ̀n dáhùn tó ń dáhùn ẹjá wo excuse dẹ́yẹn mú wa excuse tí ọba mú torí kí ọdá alápẹ̀rẹ̀ nìkù oníwèé wọ́n pè ní dáhùn fún ọ̀pẹ̀ lẹ́tọ̀ọ́ rẹ̀ ó ní máa kúntù áhàlà ọ̀hún wọ̀n rà ó ní لذاك أهلا فصرت أهلا ọ̀rọ̀bání rọ́ ni ọwọ́ ọjọ́ àyínẹ̀ mi mọ̀gbọ́ òun yẹn dáadáa ó ní máa kún tó ahálá òun ọ̀lẹ́tọ̀ láti mọ̀ bí a gáúsù kọmọ pé òun ní gáúsù òun ẹ̀rọ tó wọn ọ̀lẹ́tọ̀ rẹ̀ wọ́n ti sáàfù rẹ̀ wọ́n ń ra àwọn ní àwọn náà wọ́n ń pè mí bẹ́ẹ̀ mọ́ bá bọ́ wọ́n ń pè mí gáúsù wọ́n ń pè mí kiri náà ni nígbà tí wọ́n ti rí bẹ́ẹ̀

tí wọ́n bá wí ní kúrò àti mo bá fìjọba tí ò tẹ́dá kọ̀kọ́ wì mú ní ó díé tẹ bá rí pé mo fẹ́ mọ tẹ̀ wọ́kọ̀wọ́kọ́ ìjọba ní ọ̀fẹ́ ṣe ẹ̀ẹ́sẹ̀ kí ni ẹ̀sírẹ́tì mi láwọn ẹlẹ́ ní ẹlẹ́yìn àwọn eléyìn tí ó wá sọ̀rọ̀ sáà ní kọ̀rẹ́tì rẹ̀ wàhálà yìí wá ṣẹlẹ̀ fún ọdún tó wọ́n tí lóhun tọ́bẹ̀ olóhun tọ́bẹ̀ náà ló bí orin tó gbajúmọ̀ o tí a bá lákìlà tó bá kú lórí bẹ́ẹ̀ lẹ́bọ̀ ni o bóyá ṣe ewu ìbúra iyì máa ga oṣù lílé wàrà gísìmì ìgẹ̀ èsì kàfàl múná àtàǹfìlkárọ̀ mìndú ní fàdìlì kàlá wàhílù ní ìlísànà olè àjàdì ní fàdìlì ní pé kó mọ̀ pé kèéṣeré àgbákò ni o ṣùgbọ́n ṣe tán ló kú nǹkan kan fún orí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ fúnra rẹ̀ tí ọ̀bá sínú ń bẹ́ ohun tó bá ń wí ní ọ̀sọ̀ di èèwọ̀ ṣètọ́nù ló gbẹnu àti kọ́là ní irú ẹni tó kọrú orin yẹn ọdá tí ìtumọ̀ rẹ̀ ó ní mo pè wọ Ibrahim olùgbà gbogbo ayé tọ́lá ní olùgbà àwọn táwọn ọjọ́ àwọn táwọn olùgbà gbogbo ayé tó ní ọgbà wọn dáúsùn lìlúwárọ̀ ọkọ̀kọ́ pè ní okọ̀ tí ọ̀jẹ́ ọwá ní gísìnì gbà ní o gbígbé ìsìkà pẹ̀lú ìgbani rẹ fọlmúnà tẹ́ǹtì lè kárọ̀ bùkátà ti gbòòrò lójú mi kò jẹ́ lójú ìtú ara mi o.

ní tí wọ́n láti ní ẹniyẹn tabarika wọn àwọn àkàrù ayyukata sọlé ní ẹlẹ́mìnà wọn pé kò sínú ọ̀dọ̀ tọ̀dá oúnjẹ lọ́tọ̀ tí ní tẹ̀síkù kọdìríyà ọlọ́rọ̀ kẹ́mbẹ̀ tí ń wa nínú tíra kó tó dìkí mọ wá ìyàn rí ní àkọọ́lẹ̀ ìdábùkọ́ yìí ti fún wọ́n ní pé mọ́pẹ̀ nǹkan mí lẹ́yìn ọlọ́run o kódà mọ́pẹ̀ àfáà àti mọ́pẹ̀ ṣéhù kan o láàrín mọ́ sọ pé inú àfáà tọ́jẹ́ kó ń sún nílà àwọn àfáà pé lábùkù kọjọ àwọn ẹlẹ́mìí bí tí wọ́n ti kíni wọ́n kù sí o rọ̀ímà olóòrùn rámẹ̀tà wáṣà àìkọ́ àwọn ẹ̀sọ́ pé àyàmọ́ ń gàdá fi ṣídẹ̀ tí ń wákà hábẹ́tì fanáàdì aláàjẹ́ ìlànà iṣẹ́ òtàrí kájì àdẹ́wò bá bá tí wà láàkẹ́dẹ́ tápẹ́ ábùlù kọ́dírì pé pẹ́ẹ̀pẹ́ẹ̀tọ̀ mọ́kùnwọ́jẹ̀ láni mọ́ wà nù kíníkà àwọn ọpọlọ bẹ́ẹ̀ lágbàkò pé àbùkọ́dírì mọ́ wà nù wàhálà yíwá yọmí ló fi rú ọ̀rọ̀ tí ń bẹ nínú tíra tí wọ́n ń pè ní alifáwùsù wọn nàìjáì ó kọ ọpọ́tìtì ó kọ náà sọ tíra yẹn tí wọ́n láàfà kẹrin lọ lérí omi ibi ìpè nǹkan lẹ́yìn omi wọn ọ̀wọ́ kojú omi ọwá ní àfáwà rahim ọmọ kéwú ní wọn wí àbá òun wí sílá ńlọ lórí omi ọmọ kéwú òun wí okò àbá rẹ̀ gbọ́n wọ́n dà ń lòdò ọmọ kéwú àwọn òfin akébì náà wọ́n dákọ̀ ọlọ́run kí àbá mi ń dà ọ́ dákọ̀ ọlọ́run báyìí ọkẹ̀tẹ̀ rí sínú odò ní wọ́n làbá akẹ́wọ̀ ìbá ṣe lábọ́yá kí ló dé náà ń parẹ́ àbá akẹ́ ìnáwó báyìí ọfá afá àtókè ní kí ló

ẹni tí ń pẹ̀sẹ̀ bó ẹni tí ń pọ̀ ya ẹni tí ń pẹ̀ kíníkan olùkòso tí ń ṣe kíníkan tí ń pa àwọn ọ̀yá gbogbo wọn kankan náà ni wọ́n àtẹ́jú ń pẹ̀ ṣe wù kankan náà ni wọ́n sàfún eléyẹn ni ọ̀kan náà wà fáwọn dáadáa lọ́fẹ́ sàlàyé rẹ̀ tó ní tí wọ́n bá kàn yọ ṣé Ibrahim kò níbi yá ṣé Ibrahim gáwó sí ìlú ara ó Abdul Hakim Al-Kutubi ṣẹ́fẹ́ àlàyé ohun tí ń ṣe nìyẹn ti al-istighatha bi ghayri Allah ó ṣírkù ni orin yẹn ni wọ́n ń sanálísìs yẹn ní obìnrin mú wá pé bí ṣe ń pé ajé ìbọ̀rọ̀ alọ́kítọ̀ ìtumọ̀ náà ni wọ́n pẹ́ sẹ́gọ́ kódà àwọn àdúrà kẹ́ ń bẹ láwọn àkáàrù ọ̀dọ̀ wọn tó bá ti sí lọ wọ́n padà mọ́ dákọ ṣéwù kìníkan yá ṣéwù kìníkan yá ṣéwù amadu badawi yá kìníkan gbogbo ilé ẹ̀bọ ni ọmọ pé ọmọ ali tẹ̀lẹ́bà lọ sí mọ́sára ilé iná mọ́ wáyé ẹ̀bọ lélé iná rẹ̀ wọ́n wá ní ìwà ké gbàmígbàmí lọ́dọ̀ nǹkan mi lẹ́yìn ọlọ́run yìí tó bá jẹ́ níbi nǹkan tó jẹ́ pé kìí ṣe nǹkan tẹ́dá ní kápá rẹ̀ kájára ǹjẹ́ tó bá fẹ́ gbóòzò lórí àwọn olóògbé ọ̀kẹ́ dáadáa kan àbí ilé bá ń jó ẹ̀ ní sáré pé àwọn panípaní tẹ́ ìsì gáàtà náà kẹsì rọ ibi ohun táà ń sọ kéèyàn mọ́ ti kéèyàn mọ́ bíbẹ̀ lẹ́bọ̀ ọba kò nìkan nílẹ̀ ọlọ́run ni pé fi máa la yẹ́kùdìrò alẹ́ yìí illallah níbi nǹkan típa ẹ̀ nìkan kan ọ̀ká fẹ́ pàṣọ lọ́wọ́ nìkan nípa ààrẹ ti kí ni nípa ààrẹ ka ìyẹn gbẹrù kalẹ̀ níṣì ẹ̀dá kan irú eléyàn kò ní pé ọlọ́run tọ́lọ́run bá mi ti kọ̀ àbí ẹ̀kọ́ ni ẹ̀dá mùsùn jẹ ní máa ń jẹ́ bá mi sọ kalẹ̀ tọ́lọ́run ló kọ́kọ́ bọ́ sọ ń jẹ kalẹ̀ so níbi ohun típa ẹnìkan ọ̀ká àfi kíni àfi ọlọ́run ọba wa ní ká mọ̀ parẹ́ ká mọ̀ ní accident ipa tálọ́ka ìbárawọn kẹtọ́ di nǹkan mọ́ra kọ́kọ́ àwọn ní accident wọ́n ní accident gbà wọn kú wọ́n tẹ̀ yọ ohun tí wọ́n ní kọ́ sọ àwọn ní accident lára wọn o nǹkan náà tọ́ sí kí ni òun náà tọ́ ní accident ọwá pọ̀ ìsìnkáàzà gẹ̀rọ ìrìnlá irú rẹ̀ irú àwọn táwọn ọmọ ọkọ̀ àti ábùlù káàfì jẹnu ọ̀nà ilé láti ògbóná ó pé ó sọ àwọn àti ábùlù káàfì méjèèjì kọ́dà mẹ́nu àwọn àfáà tí wọ́n mọ́kà wọ́n pé wọ́n bá sàdúrà lọ́wọ́ káàkiri dábàrù lóṣù mayamliha maksalina kìnnìkan ẹ̀yìn náà máa fi á ní ẹbọ lẹ́ǹsì ìmúrò púpọ̀ lọ́lọ́ lẹ́ǹsì ni ló kọ àwọn àtàbùl kini kan? ṣe kìnnìkan ń tàà fi ń ká àtórí pé ń tẹ́lẹ̀ ní gbójúlé tí kí ń pẹ̀lẹ̀ láàfáà ní ẹgbà àkírí ojú pẹ̀lá kiri nìyẹn ṣírkù sasa láàmì sáásà ọ̀lẹ́tọ̀ kọ́lá ègún ni láàmì sáásà jẹ́ ní pé tí ẹ bàjẹ́ wọn ọ̀bọ̀rọ̀ fara kí wọ́n ọ̀bọ̀rọ̀ fara kẹ̀kẹ́ pé ó ti dẹ̀kú fún ọkọ̀ ọmọ pariwo kí wọ́n nìna ọmọ kíbò ṣe rí gbọ́ ara rẹ̀ káàkiri o ipe ọ̀yìn náà kàfílẹ̀ àyà àǹtẹ̀kúrà láàmì sáàfà wọ́n ní àwọn kéde bí ẹ mọ́ fara kẹ̀mí mọ́ fọ́ kẹ̀kẹ́ yóò bàjẹ́ bí ẹ̀ fẹ́rẹ̀ pẹ̀lú ara kẹ̀mí ó eh lami sasa lami sasa kira onaka lami sasa wọn tọmọ wákàtí tíyàn ọba ti sin lọ́run tí ó fi ìlànà nẹ́bì sin lọ́run wàlá yóò sí wàhálà yóò sí wàhálà ọlọ́mọdé àti wàhálà mọ́dé àpàtẹ sọ́ọ̀tì o eléyìí làwọn ọ̀nà táwọn yẹn ń gbà fi mọ́rọ̀ pípẹ̀lú ọlọ́run ọba eléyìí lọ́wọ́ ga jù nínú ọ̀nà tíyàn wọ́n fi mọ́rọ̀ pípẹ̀lú ọlọ́run ló fi jẹ́ pé áyà ọlọ́tọ́ka eléyìí ọlọ́run ọba ní innahu man yushrik billah ọlọ́run dájúdájú ẹ mọ̀ lámọ̀ dájú o ẹni yóò tọ́ bá múrò púpẹ̀lú ọlọ́run ọba faqad harrama Allahu alayhi al-janna tọ́ bá kú sórí bẹ́ẹ̀ kò sí tàbí ṣùgbọ́n ọlọ́run ti fi àlìjẹ́nà léèwọ̀ fún yọ wọ náà ni wa ma'wa'un nar iná ní ọ̀sẹ̀ suratul Ma'ida níbo ní ọlọ́run ní inna Allaha lájọ́ pẹ̀lú nǹkankan ṣùgbọ́n o ń tọ́ báyẹ̀ lẹ́yìn ẹbọ wọ̀yẹ́ fìrù máa dùn náà dáàlì kalima ìyàṣà èyí tọ́ bá wù nínú àwọn ẹ̀ṣẹ̀ yòókù ó lè fẹ́kẹ́ yàn wọ́n jíyà rẹ̀ ó gún yàn kọ́ yá fẹ́ yàn èyàn lè mú tí kọ́lọ́wọ́ pé kò ní jíyà rẹ̀ lálùkì àmà ó lè fèsì nẹ́kọ́lọ́wọ́ pé kò ní jìnà sí ní o ọba wà mọ́ yìí ṣe ríkì bí láà ẹni rọ̀bọ̀ ogun pẹ̀lú ọlọ́run ọba fọ́kọ̀dì tààrọ̀ ifman àfihàn dájúdájú ẹni ẹ ti dá ẹ̀ṣẹ̀ láńlá o o ti dẹ́ṣẹ̀ láńlá o nígbò mí ilé ìta kàíṣọ́tù nìsá nígbò mí ọlọ́run wà mọ́ yìí ṣe ríkì bí láà ẹni yóò yìí ìjà nẹ́bí ọlọ́run ìjẹ́ màláìkà ni ah, alì àjábárí náà àwọn fóòsù fi kódà ọparọ́ mọ́lọ̀ wọn parọ́ mọ́ màláìkà inú tíra rẹ̀ kan kódà ó dàgbẹ́yà tíra yẹn bẹ́ẹ̀ nù bá bìí torí pé èmi wọ́n fẹ́ ká mọ mú ẹ̀rí wá bàbá ọ̀pàkẹ́ náà àbá àti rọ́dù fún òun ni ó ní ìlà ayò al-azim al ó jẹ́ ọ̀pàkẹ́ rọ́dù tíra yẹn ni ìlà ayò al-azim al-jasri ẹjá ọlọ́run bàtí mọ̀lẹ́kà látara tọ́tọ́tọ́tọ́ yìí mọ́ ọ̀rọ̀ ẹbọ pẹ̀lú kábílẹ̀ mọ̀ pé ọlọ́run ní ẹni yóò tó bá múrò púpẹ̀lú ọlọ́run ọba ó ti dáadáa paarọ́ láńlá àtẹ̀sẹ́ láńlá kí láàfáà yìí sọ ó ní jọ́kàn mọ̀lẹ́kà ni ni ah! ọlọ́run ọ̀kọ́kọ́ yọ̀ǹda ní ọlọ́run bá yọ̀ǹda fún lórí ẹgbẹ́ tọ́wọ́ kẹ́ ń tẹ́tí ẹ̀ tó ń gbá wọn àdíjì kakúkà àwọn ọ̀rọ̀ ọpọlẹ̀ náà àbá tó ń fi mọ́ dọ̀hùn sí. jẹ́ nẹ̀rí yíyọ sọ́wọ́ ikú ànẹ́bì tó gbajúmọ̀ ipé láàbánidà àmọ́dí ó di ọjọ́ bíi méje ọjọ́ kọ̀ọ̀kan kìríkà ọ̀kan wá sọ pé irọ́ ni o irọ́ ni o ìgbé àà ah, nígbà tó fẹ́ gbà ẹ̀mí rẹ̀ wọ́n kó kìíní kan irọ́ ni o màúdù ni o irọ́ ni o àdísí irọ́ ni o ṣùgbọ́n tó sọ́tọ̀ bá ń gbọ́ ẹ̀mí lọ́mọ òwe ha tó tó ń jẹ́ sukú láwọn ẹlẹ́kú láwọn ẹlẹ́ sukú wàláhì àdísí yẹn rọ́ ni màúdù ni lẹ́tẹ̀ ní tí wọ́n lọ ní pé àbáyíwá ó ní màlẹ́kà àwọn àdísí irọ́ ni àdísí yẹn ní màlẹ́kà wájú ọlọ́run tí wọ́n lọ bá ọlọ́run sọ́kàdà yọ̀ǹda fún ọlọ́ bá fíá clinton dára láàmú ó kọ̀ rẹ ọlọ́run fi hàn ń ná láì màá fújì pé olórí ibú ni wọ́n kò kò sí way out wọn kẹmọ fẹ́ bọ́ pẹ̀lú ọlọ́run ọmọ gbádùn lọmọ sí gbogbo nǹkan ìwọ̀ kọ kẹmọ kó wọ́n gbádùn láyé kò ní jẹ́kọ̀ tó wà ní lọ́run láyé ọ̀tọ̀ alọ̀ ṣàkókí ní sọ́ni nítumọ̀ pé màláìkà ń sọ fún yẹn pé kó ṣe kí ní kúkọ́ sẹ́bọ̀ àwọn màláíkà láyà súnà lọ àmárà máa yù màrò ọlọ́run rẹ̀ sí ọlọ̀ jíṣẹ́ fún nítorí àwọn pàtẹ ẹbọ màláíkà tó lọ pàtẹ ẹbọ pé ó ní ọba tó padà sẹ́mọ́ tẹni tó ń fìjọsìn lọ ń tó lọ bọ́ ọlọ́run ọlọ́run ń sọ fún pé ṣe rẹ mọ́wùlẹ̀ sínú mọ́wùlẹ̀ mílẹ̀mọ̀ pé irọ́ tó tí ẹ̀mà ti bídíà láti bídíà bí ẹ̀dẹ́ ìyẹn lọ nìyẹn o bí ẹ̀sẹ̀ kí wọ́n mọ́kò gẹ̀ẹ́sẹ̀ yárò so ní pé àyà níparí ọwá ni wọ́n yushrik billah ẹni yóò tó bá ń mọ́rọ̀ pẹ̀lú ọlọ́run ọba faqad dalla dalalan ba'ida ó ti dànù wọ́n ní dáró tí ọ̀sẹ̀ tí ó pè padà ó tó ní abá ti ń bẹ̀rẹ̀ ní tí ń bí àkábá tí ń ṣe kíní ká tí ń digbá ó ti ṣe kíní ìyẹn ti sọnù tipẹ́ tipẹ́ tipẹ́ ló fi jẹ́ pé kèé tán lára bọ̀rọ̀ ẹnìmọ́rẹ́ lómi náà tó ní ọmọ mọ́sáàrù rẹ̀ súnmẹ̀ lọ́jọ́ àlà lẹ́lẹ́gbọ́n torí pé òun sábà játẹ́ níbi kíni níbi ẹbọ ọlọ́mọjà mọ́sùwá lẹ́lẹ́bọ̀ fàṣírkù ó wà áfítọ̀ àníwá ìrìdà òun nínú àwọn ọ̀rẹ́ bí ẹ̀sẹ̀ tó jáde kó Islam kí lọ́fà àti pé òun lọ́fọ́ pamọ́ jù ẹgbọ́n tán sọ yìí sí àwọn ọ̀yá ń bẹ àwọn àbá ń bẹ tún ọmọ kó gbọ́n ká ìgbẹ́bọ̀ ní ẹjí ń gbẹ́bọ̀ nìkan wọ́n ń pèlè lẹ́bọ̀ àti ara àwọn àfáànì tí wọ́n ń gbẹ́bọ̀ kọ́dà tí wọn ò ní dìbò táwọn ẹni ní èsù níta wọn wọ́n nílẹ́gbẹ̀ ilé wọn kódà àwọn kẹmẹ tó fẹ́ ní tẹ́tọ́ bá lọ sáwọn Ògùn state bí ìságáàmù àwọn kiri kan àbọ̀ ọmọ ọ̀sìn náà bá wọn fẹ́ sí wò ní wọ́n ìsèpèsè sẹ́gbẹ̀ kan èmi rí ní òkè sí pé àbábá gbé títí ẹ̀yìn pé títí ẹwà àwọn ẹlẹ́gbọ́n gidi bẹ confam àdúkàtì ẹ̀wà fún àwọn tó jẹ́ ọba aláyé ẹ̀fọ́n gbọ́ ọ̀pọ̀ ọba àlùkẹ́ ní so àwọn àwọn òfin ń jó lọ́lọ́run tó ṣe nílẹ̀ Yorùbá tó jẹ́ pé ìlànà tí wọ́n bá fẹ́ jọba tó bá jẹ́ kírísẹ́nì lọ́fẹ́ jọba wọn ò ní kí wọ́n wá ṣẹbọ ẹ̀dàkùn kí ló bí tó fi jẹ́ pé eré ikú yẹn nílẹ̀ Yorùbá ó jókòó pé yẹ ìjọba ipe abẹ́ jẹ ọba jíjẹ tó bí wá jẹ́ pé kọ́sítọ́dì àwọn ẹlẹ́bọ lọ́wọ́ ń gbọ́dá ti sàgbákò yẹn rí kọ́sítọ́dì àwọn ẹlẹ́bọ lọ́fẹ̀ẹ́ wà pé àwọn tí ó fi ń joyè ẹni tí ó ṣe àwọn ráìtì kan kìníkẹ fún pé àfikọ́ jẹ́ ẹbọ kọ́sílẹ̀ orílẹ̀-èdè tí wọ́n ní òun náà tún ṣe nípa ọkìní ó yẹ àwọn tí ń dèjọba tó ni kí wọ́n fagi tó right to freedom of religion kọ́ bẹ níbi oyè yẹ pé ọmọ ọkọ ni kọ́ bá jẹ́ mùsùlùmí kò ní í ṣe ohun tó jẹ́ pé ẹbọ ní tó ta ko ìlànà ẹ̀sìn rẹ̀ ẹjọ́ wọn ọbẹ̀ lórí ẹ̀ kọ́ra àwọn ìbá àti òní pẹ́ kọ́mọ̀ pẹ́ tí ọba pẹ́ òun ojú wa lójú rí pẹ́pẹ́lẹ́bọ ní ọmọ pẹ́ tó bá jọmọ lẹ́yìn kọ́ọ̀lù kọ́ jẹ́ pé ìlànà kọ́ọ̀lù náà ni ó ṣe kí ni ní ọgbà débẹ̀ èyí tó bá jẹ́ pé lànà ẹ ti yíbọn bíbọ̀ ọ̀pẹ̀ ọgbà lànà yẹn débẹ̀ abẹ́lọ́nkọ́lọ́kọ́ súnlẹ̀ Yorùbá débẹ̀ ó ṣe àwọn wọn jọba náà kọ́lọ̀hún kó fẹ́ wọ́n mùsùlùmí àwọn tí ó wọ́n jọba náà kọ́lọ̀hún jẹ́ kí ó wọ́n mùsùlùmí jálẹ̀ sí ọpọlọ wọn lọ bí irú ta sọ tó fi jẹ́ pé ààrin mọ páyà pé sí yẹn lè jọba láì kódà bó ṣe bọ̀dì bí i tíátà bí ọba jẹ́ bò oríjìnà mọ́nà ṣùgbọ́kọ̀ wá ní àríyá ìpé ọlọ́nkọ́ sáàlú wa wọ̀kọ́ wù ìlànà islam ọlọ́nkọ́ jí islam lágbára nílẹ̀ yorùbá wípé ewu ń bẹ lórí wa ọlọ́nkọ́ sáàlú wa tó wọn bá tí a lè sọ fún wa nípa àwọn ọ̀nà tí ẹbọ́gbà gbilẹ̀ tẹ́yí islam ọgbà jẹ́ máwọn yẹn lára níwọ̀n bá nù rẹ̀ lélẹ́yìn ìfìjọ́ ìpẹrẹ fún nǹkan ìṣèlérí fún nǹkan mí lẹ́yìn ọlọ́run ìforúbalẹ̀ fún nǹkan mí lẹ́yìn ọlọ́run ìwágbà nígbà ní níbi ohun típa ìdá ọ̀ká lọ sí ọ̀dọ̀ nǹkan mí lẹ́yìn ọlọ́run ọba ṣùgbọ́n àwọn eléyìí ọ̀nà tí àwọn fi jáde kúrò nínú ìsìláàmù ni so bákan náà ni pé àwọn èèyàn ń pe òkú ó ti yé kọmọ wá gbàlà lọ́dọ̀ òkú ń bi sàárè wọn àwọn gáàdì tẹ̀síwájú iná nìyẹn pé wọ́n ń pe alààyè wọ́n tó ń pe kíni wọ́n tó ń pe òkú so gbà àwọn bíi àwọn tó gbajúmọ̀ láàrin àwùjọ wa ni abẹ́lọ́hun àtẹ̀mí àti wọn ọlọ́nkọ́lá wa ń bẹ̀ ọlọ́mọdé amúròdú pẹ̀lú rẹ̀ mọ́jà kú lẹ́lẹ́bọ̀ àwọn tó ti wà nínú rẹ̀ náà ọlọ́mọsàbà mú ọ jáde alhamdulillah arínú àwọn tí wọ́n jẹ́ lẹ́bọ̀ pọ́nbélé tọ́lọ́run ní fún ó di mùsùlùmí ọlọ́mbà fẹsẹ̀ wọn nílẹ̀ ọlọ́mbà fẹsẹ̀ wọn nílẹ̀ láàmì ẹ̀sìn pé sẹ̀rímónì kásẹ̀ so alhamdulillah dáhùn tó jẹ́ lẹ́bọ̀ confam tí èsì kó yá pé ìṣèkiri tẹ́lẹ̀ kódà àtúnrẹ́ nìkan náà sọ pé lónìí lọ́fẹ́ gba kẹ́límà lọ́ bá pẹ̀lú ògbó ọlọ́run láàrọ̀ so láàárọ̀ la ṣùgbọ́n wà déjì kúrò ìmúni ká mọ gbé ọgá àti ìdọ́lẹ́ lórí ìgbé ẹni tẹ́lẹ̀ ìṣe iná láàrin ìgbà ìlàmù ní ìṣẹ̀dọ̀ ọlọ́kọ̀ bá fẹsẹ̀ wọn nílẹ̀ lórí ìsìláàmù yẹn ọlọ́kọ̀ bá fẹsẹ̀ wọn nílẹ̀ àwọn ẹ̀ta mẹ́mbẹ́ mọ́já wọn wọlé káwọ jáde ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب من لدنك رحمة إنك أنت الوهاب سبحانك اللهم وبحمدك سو بايا بيري كلام هذه ميجي كما جي كوكو síbẹ̀ ni a bá pọ̀ àárí sí ṣẹ̀ká pamọ́ dìgbà mi ìbéèrè mẹ́ta tó rí nínú ìgbà bí àkókò wa ti rí ẹ̀dàkù 1 2 3 ẹ̀dàkù ẹ̀dàkù àárí pé bí àkókò mi ṣe rí mi náà wà ní ìṣàlá ń lọ́kọ́ Náà. Náà.

iná ìlélé yẹn wá ṣùgbọ́n kọ́mọ́ fi kọ́ sí pé ọlọ́run sọ bẹ́ẹ̀ lè jẹ́ pàṣẹ fáwọn ń gbà fún ọ̀dà nípìnlẹ̀ ká sí ṣùgbọ́n lọ wí bẹ́ẹ̀ ó ti dẹ̀dẹ̀ fún kó kíni ó mú ẹ̀jẹ̀ yẹn tẹ ṣùgbọ́n tí ni Thank you. Náà, wọ́n ni ẹ̀kẹ́kọ̀ọ́ àkọ̀rẹ́sẹ́ lórí ẹ̀rọ ayélujára pé tó bá jẹ́ pé mọ́lù nẹ̀bí ìlèyàn àwọn bá sáwọn fi wọnẹ́, ọlọ́run jẹ́ kí àwọn ọmọ sí káwọn mọ́lè pàátí káwọn fi wọnẹ́, ọlọ́tọ́ àfọn ọláyìí láti lè mọ́ sí nínú náà ṣètọ́ọ̀nù ní ń pe àpẹ̀kọ fúnrú ẹni bẹ́ẹ̀ ó ìṣe bí iná kọ̀mọ́ tó ń pè ní iná ọlọ́run ni kò sì mọ̀yá ọlọ́run abẹ́ ọlọ́run kọ́lọ́nkọ́ bá tún ọpọlọ rẹ̀ sí kúrò níbi ìròrí burúkú yẹn kódà èmi rí ẹni tó sọ pé tí ọlọ́run bá jí ṣe wọ àwọn fáwọn tí ṣé òun bá padà wáyé pé orí ìsìnà lòun fi yín sí orí ìlànà yìí àwọn ọmọ tó wà bẹ́ẹ̀ gbẹ́nu ní sọ̀rọ̀ ẹ lọ sùn padà ìhúnra kú ni ò jẹ́ mọ́ tẹ́ ń rí orí ire làwọn bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ ń kí fi gbádùn ẹ padà torí pé mi tó ti mùrè àti ìfẹ́ ìtọ́n ti wọnú ara ọ̀pọ̀lọpọ̀ a mọ kíkarú nǹkan bẹ́ẹ̀ a nídìí ká tún mọ gbogbo sí débi pé yọ́tọ̀ máa sọ̀sọ̀ kú sọ̀ mí tí ọmọ kú ba tó jẹ́ a mọ bẹ̀rẹ̀ òǹkúrò ènìyàn á ti mọ̀ sinẹ̀ sí àkúrò àwọn tó bá ti burú fún bẹ́ẹ̀ yẹn ní tọpọlọmọ ti gbọ̀tí délẹ́kùn yẹn ọlọ́kọ́ bá gáìdì wọn ọlọ́kọ́ sì mọ́ sọ àwọn náà nù torí ní kẹ́lì kí ó nù ọbọ̀rọ̀ jẹ́ tó nù kọ́lọ̀n kọba àtúrú ẹni bẹ́ẹ̀ kọba àtúmọ̀ náà wọ́n tàn zákùn lọ fẹ́ náà náà náà wọ́n ní olùkọ́ sọ fún ọmọ akẹ́kọ̀ọ́ ń gbàtọ́ fẹ́ pẹ́wọ́ wá fẹ́ lù àbí abẹ́sẹ̀kọ́ wá ní kó kúnlẹ̀ sọ pé aláwọ̀kọ́ ni pé ó ní kó kúnlẹ̀ yẹn ní kó fi kíhùn ọbẹ̀ fún punishment ni so díẹ̀ ọkẹ̀ jẹ́ pé látara àwọn wàhálà àtàwọn òrújú tí ń bẹ lórí àwọn ọ̀rẹ́ tó lè dálẹ̀ tó bá fẹ́ lù ó lè fi ó dúró náà kó lù kókó nẹwọ́ rẹ̀ so díẹ̀ tó lè dá rẹ̀ tí kọ́ ọmọ òun jẹ́ masala yẹn lọ ṣẹlẹ̀ irú jọ́ tí wàhálà ṣẹlẹ̀ tí umaru tọ́nà fàbáraka torí pé àwọn tó jẹ́ aláìmọ̀kan wọ́n má rí ìsìnyẹ̀wá á wá béèrè pé Buhari tẹ̀

àbí wọ́n ṣe kí ní kẹ́ àbí kó kúnlẹ̀ kó wọ́n káṣẹ́ ẹ̀ pé òun náà kúnlẹ̀ ni ilé ẹ̀kọ́ bíi punishment wọ́n yàtọ̀ sí pé kéde pé ń kí wa kò kó sábẹ́ pé òun kó kí ọ. ṣùgbọ́n tàbá wọ̀ pé torí àwọn wàhálà yẹn fẹ́ mọ́ ṣẹlẹ̀ àwọn orújú kó sábẹ́ rẹ̀ káwùlẹ̀ mọ́ pé kó ṣe nǹkan yẹn tó jẹ́ irú rẹ̀ lọ́sẹ̀lẹ̀ ẹ̀pẹ́ ó ti lose control anẹ́bí sì wà lóòró ó di ọwá lọ di kọ́dà ọlọ́gbọ́n alìkìyàmà tọ́lọ́wọ́ bá ní jáàtíà lọ́tọ́lọ́wọ́ sọ́rọ̀ sẹ́sọ́rọ̀ jáàtíà ní ẹ̀kọ́ yẹn sọ́lọ̀ ní kó kúnlẹ̀ ní ẹ́ sọ́lọ̀ ní káwọn kèfèrí nígbà tọ́lọ́wọ́ àyẹ̀rẹ́ kí áyà yẹn áfíjẹ ẹni pẹ́sọ́rọ̀ pé ẹ̀hẹ̀n tó bí ayé láti tábí fún jáàtíà rí so se ìkúnlẹ̀ lọ́wọ́ ní kó kúnlẹ̀ níbẹ̀ yẹn ṣé tùmọ̀ rẹ̀ ní pé ọlọ́run ní ẹkúnlẹ̀ ẹ́ ṣùgbọ́n wàhálà ọ̀rẹ́ dé gẹn fúnra ẹ̀ lé fẹ́ àwọn gẹn fúnra wọn wọ́n ti lùsì control ọkọjá àwọn tẹ́yìn ó lè dúró lórí ẹsẹ̀ rẹ̀ so ni pé ohun tá a sọ nírú bẹ́ẹ̀ ni pé kò túnmọ̀ kọ́ àfáà yẹn sọ kókó kúnlẹ̀ fún òun bàbá yàtọ̀ ènìyàn bá yẹn tó ń kúrú ní àbẹ́ ga ó sì fẹ́ lù ọbẹ̀ tó nìkan ẹgbẹ́ ti so kákẹ́kọ̀ọ́ bá ti wọ̀ fún yẹn ní punishment sàn pé orí àìlú orí náà nù sẹ́ríà ó ti àwọn punishment káàrọ̀ orú àfáà yẹn tí wàá mọ dáwà láàrin ọmọ kí ó tó wọ́n wọ̀ pé ó tí ọ̀fẹ́ dákì nílẹ̀ sẹ́ni ọmọ kí òyìn abẹ́ nìyẹn kákùkú wà fún ìdẹ̀ kámọ́ sí ní tí mi lè sọ nípa rẹ̀ nìyẹn náà ẹ̀dàkùn ká gba ti bàbá ẹmọ́bìnrin ẹ̀dàkùn náà wáyé sọ ọ̀sọ̀ fàdù náà náà náà wọ́n tẹ́ ma sọ pé tọ́lọ́mbà ìsẹ́bà fún mi ń dúpẹ́ èyàn jẹ́jẹ́ ni ṣùgbọ́n èyàn ti tààyè ní pé nǹkan báyìí níbi sí kíni ní ti dúpẹ́ eléyàn ọjọ́ pé amúwá mutlak àkọ̀ yádà rẹ̀ pé tọ́lọ́mbà ìsẹ́bà fún mi ń dúpẹ́ fọ́lọ́run ń pẹ̀rẹ̀ fún ẹ̀pẹ́lẹ̀ yẹn dígbọ́n ń pẹ̀rẹ̀ fún ọlọ́dọ̀ pẹ̀rẹ̀ ṣùgbọ́n ń dúpẹ́ ó túnmọ̀ pé tọ́lọ́mbà ti nǹkan yẹn o rí aláìmoore òun di yé eléyàn ò sí aburú toríko tọ́lọ̀wọ̀n retí náà tẹ́lẹ̀ bá sọ́bà sọ́ tọ́lọ̀ bá ṣòro fún wọn retí káàkiri kíni kádùkọ́ ká lè gba omi òkèlà ń ṣàkártún láàzì ìdánilẹ̀kùn tọ́lọ̀ ń lè lọ wà náà ó ti sọ fún wa pé òun tààfin ní jíyà ó ní máa yẹ fàálù lọ òbí àdáyàbìkún ń ṣàkártún wà àmọ́ntù wà káàmì lọ òṣàkìrán àlìmá àwọn ìdá tọ̀ láàfáà kan náà wọ́n ẹ̀dàkọ̀ ya gbé kíákíá ìmọ́jà wọlẹ̀ náà náà mọ̀rọ̀ fún ẹni ọwà lára fún ìwọ́n tẹ́bá ìwọ́n lára fún ẹ̀rìn tẹ́bọ̀ ìjẹ́lá ìta ti tí ń tásọ a ní pé ìyẹn ń kiri èyàn pẹ́sẹ̀ dé ní pé ìyẹn tẹ́ ó fi kí yẹn àdísọ pọ́sẹ̀ bọ̀ ṣùgbọ́n sí nǹkan kí ni tí wọ́n fi ń kí àwọn asòfin tí wọ́n ní burú ju ẹni tí sẹ́ńtẹ̀ fi ń kí èèyàn lọ torí pé igi yẹn gẹ́gẹ́ sáwọn tó tún ọ̀bá rí igi ni wọn ò ní wọn ò ní ṣèjò kó tán bẹ́ẹ̀ ti gbé ogun ọ̀rọ̀ tó bá sọ kò nítumọ̀ tí wọ́n ní ti ń lọ bí sọ́nà mú ti ń dòsà ọ sódíé sọ̀sáwọ́kẹ̀lẹ̀ àkámọ̀lé wọn lórí wọn ti dẹlẹ́wọ́ sódíé wọn tákàtọ̀ mùsùlùmí ni púpọ̀ sọ́ra èmi ò lè àkámọ̀lé wọn lórí pé gbogbo àwọn tó ti ṣe rí ẹlòmílẹ̀ fóun dọ́gbọ́n ẹlẹ́bọ èmi ò lè dìklẹ́ àwọn kan ó díẹ̀ wọ́n dẹ̀ lẹ́bọ torí pé níbi tí a wà á sọ pé nǹkan yẹn lẹ́tọ̀ democracy tẹ́lẹ̀ kúfúrú náà ni ó ti àwọn èèyàn lọ tó díẹ̀ so ni pé kágbìyànjú kọ́lọ̀kọ́ bá pa ìjọba wa dà àwọn tó láwọn lọ bẹ̀rẹ̀ náà tó ń jẹ́ mùsùlùmí torí ìjẹ́ mùsùlùmí wọ́n ń ṣe kí ni ń ṣe kí ni tọ́tọ́ bá jáde kọ́ bá jí ń dá èèyàn pé ìdájọ́ pé wọ́n ṣẹbọ wọn ò ṣẹbọ pé elénìgẹ́ tó léwu tó jẹ́ ẹjá fún wọ́n lẹ̀ sílẹ̀ pé ìjẹ́ mùsùlùmí wọn ìmọ̀fẹ́rí balẹ̀ fún méjì ó jẹ́ ìjẹ́ mùsùlùmí wọn السلام عليكم ورحمه الله وبركاته